mo kì í káàbọ̀ sí àjá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ ní kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbẹ́júgbajà lórí ayélujára tó jẹ́ olùdáninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìgbéyàwó àti ìbáṣepọ̀ ìfẹ́ blessing ceo ló ti fi àwọn fọ́nrán fídíò ìgbéyàwó rẹ̀ síta láti fojú ọkùnrin eléyìí tí ó kọ̀ sílẹ̀ hàn fáráyé rí blessing ceo ló sọ wípé òun mọ̀ọ́mọ̀ ti fọ́nrán fídíò àsìkò ìgbéyàwó òun rí mẹ́ta ni kó tó di wípé òun jáwé ìkọ̀sílẹ̀ fún ọkùnrin náà lẹ́yìn ọdún mẹ́fà ìgbéyàwó tó sọ wípé èyí tó fún òun ní òmìnira pátápátá kò tó wákàtí kan lẹ́yìn tí ó fi fọ́nrán náà sórí ìtàkùn ayélujára ló tún mú lẹ́tà ìkọ̀sílẹ̀ èyí tó ń ṣe divorce letter wá sórí ìtàkùn ayélujára ní ètò ń sọ fún àwọn obìnrin wípé ẹnikẹ́ni nínú yín tí kò bá mọ bí ìwé ìkọ̀sílẹ̀ ti ń rí òun rèé o blessing sí yóò e wá gba àwọn obìnrin nímọ̀ràn wípé ẹ má torí ayẹyẹ ìgbéyàwó tàbí ohun gbogbo tó ń lọ geere rege látẹ̀yìnwá kó tó di wípé ohun búburú bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí yín nínú ìgbéyàwó kọ̀ láti fi ìgbéyàwó tó fẹ́ gba ẹ̀mí yín lọ sílẹ̀ ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú fọ́nrán ìgbéyàwó náà. But before we walk at a time Like just wanna let you know, couldn't find is They couldn't find it In us, in your brightest The way of the shade of the light nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án àlùfáà ìjọ èyí tí olóògbé osinachi nwachukwu lọ tẹ́lẹ̀ ìrí kó tó di wípé ó dágbére fáyé ìyẹn àlùfáà Paul Eneche ló ti sọ wípé osinachi kò sọ ohun kankan fóun gẹ́gẹ́ bí ohun tó ń là kọjá nínú ìgbéyàwó tó sọ wípé gbogbo àwọn tó súnmọ́ gan tí wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú rẹ̀ kò tilẹ̀ sọ létí òun láti gbọ́ kí òun lè tètè dá sí i ọ̀rọ̀ yìí ni wòlíì ọ̀hún sọ lórí ìtàkùn ayélujára lásìkò tó ń ṣe ìwàásù tó sì ń sọ wípé òun kò mọ nǹkan kan nípa ohun ohun gbogbo tí obìnrin ọ̀hún ń là kọjá kódà lásìkò tí òun béèrè lọ́wọ́ àwọn ará rẹ̀ ó sọ wípé níṣe ni Osinachi máa ń bẹ àwọn gidigidi wípé kí ẹnikẹ́ni má ṣe gbọ́ ohun tí òun ń là kọjá bí ọkọ òun ti máa ń fi ìyà ojoojúmọ́ jẹ òun nítorí wípé òun jẹ́ ara Kristi nínú ìjọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ohun tájà lórí ayélujára kan Mariam ló ti fi ìkọminú rẹ̀ hàn látàrí bí àwọn olùtajà aṣọ orí ayélujára ti lo àwòrán Papaya X ẹni tí ó jẹ́ oní oníbàárà rẹ̀ tí ó sì ra àbáyà lọ́wọ́ rẹ̀ tó wá fi sórí ìtàkùn ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sì lọ mú àwòrán náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ àwọn iye tí olúkúlùkù wọn ta aṣọ tiwọn sí abẹ́ fọ́nrán náà léyìí tó mú kí obìnrin náà wá síta gbangba tó sọ wípé ẹ má fi àbáyà yín bà mí láyé jẹ́ èyí ni èyí tó ń sọ lédè òyìnbó lórí ìtàkùn ayélujára náà ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. seriously they covered everything and wrote twenty-five thousand naira on, on, on buyer of thirty thousand naira. Yes. Please, if you want to sell your abaya, sell your abaya in peace. Don't use original picture to advertise fake. Yes, I said it with my full chest. The abaya you wrote twenty-five thousand naira on is a fake if you are selling that abaya for twenty-five thousand you are selling fake to people. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje alihamdulilayi alihamdulilayi alamuhami ó ní ọ̀rọ̀ tó gba ẹnu wòlíì àgbà kan ìyẹn ayọ̀ ajẹ́wọlé bí ó ti ń dúpẹ́ lọ́wọ́ ìlúmọ̀ọ́ká orí ayélujára àáfà àrídùnnú fún àbẹ̀wò rẹ̀ sí àgbàlá ṣọ́ọ̀ṣì náà tó sọ wípé ó jẹ́ ohun ayọ̀ fún òun láti rí àrídùnnú ní agbègbè òun tó wá ṣe àdúrà ramadan fóun tí ó sì pẹ̀lú fi ayọ̀ rẹ̀ hàn wòlíì àgbà ló fi fọ́nrán fídíò bí ó ti ń jó lóní mùkúlùmùkẹ́ lásìkò tí arákùnrin náà ṣe àbẹ̀wò sí àgbàlá rẹ̀ ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú fọ́nrán náà. tudu tudu tudu pa tudu tudu tudu tudu pa pa tudu tudu tudu tudu pa tudu tudu tudu tudu kirikiri gudugudu gidigidi tupa tudu tudu tupa tudu tudu pa pa tudu tudu pa tudu tudu pa pa tudu tudu pa tudu tudu pa pa tudu. Come on. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà àmì ńlá ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń ṣe pàápàá àwọn tí wọ́n jẹ́ olùtẹ̀lé àti olólùfẹ́ ọmọbọ̀tí lórí ayélujára gẹ́gẹ́ bí ó ti ti àdúrà kan sórí ìtàkùn ayélujára náà tó sọ wípé ká tó ṣọdún àjíǹde gbogbo ohunkóhun tó lè máa mú ìbànújẹ́ ọkàn wá fún olúkúlùkù ni olódùmarè yóò wá ojútùú sí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń ṣe àmì ńlá gẹ́gẹ́ bí a ti mọ ọmọbọ̀tí wípé gbogbo ọjọ́ jọ́bọ̀ ló máa ń ti àwọn àdúrà kàǹkàkàǹ tàǹkà síta fún àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì máa ń ṣe àmì tó dára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún Bídèmí Kòsọ́kọ́ gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tó máa ń lo ìtàkùn TikTok lẹ́yìn tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìtakọ̀ngbọ̀n ló ti máa ń lọ lórí ìtàkùn ayélujára rẹ̀ ní báyìí Bídèmí Kòsọ́kọ́ ti ti ìtakọ̀ngbọ̀n kan síta eléyìí tóun pẹ̀lú ti kópa ni gbogbo yín yọ́nú sí gẹ́gẹ́ bí Yegundi general tó sọ wípé ẹ máa yọ́nú sí mi èyí ló mú kí Bídèmí Kòsọ́kọ́ pẹ̀lú darapọ̀ nínú ìtàkọ̀ngbọ̀n náà láti sọ wípé ènìyàn mélòó ni ìwọ náà ti yọ́nú sí ẹ jẹ́ kí a wo bí ó ti lọ gbélé yìí ó kọrin ẹ máa yọ ọ́ sẹ́mẹ̀ẹ́ bí tọ̀hún ó kọ ẹ máa yọ ọ́ sẹ́mẹ̀ẹ́ èèyàn mélòó ni wọ́n gan yọnu sí bó o bá yọnu sí yàn wọn lè yọnu sí ọmọ tan ara ẹ jẹ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin akọrin ẹ̀mí àjàlá abímbọ́lá ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi gbàdúrà fún àwọn ènìyàn pàápàá látàrí àdójúkọ eléyìí tí àwọn obìnrin ń kojú nínú ìgbéyàwó lọ́lọ́ yìí tó sì ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa ní ìbànújẹ́ ọkàn àìsàn ara àti ìjákulẹ̀ gbogbo ó sọ wípé irú àsìkò báyìí yàtọ̀ sí ìgbésẹ̀ àdúrà náà tún dára wípé wọ́n nílò olùgbèjà ayé àti olùgbèjà ọ̀run láti dìde sírú àkókò náà èyí ló mú kó fi ìtàkùn ayélujára rẹ̀ tí orin rẹ̀ tuntun kan síta tó sì pè ní olùgbèjà ńlá ẹ kí a wò díẹ̀ nínú ẹ̀. jẹ́ mi gbọ́. どうえ mẹ́ta òṣèré ẹ̀dùn olúwaṣèyí ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi mọrírì gbajúgbajà adéníyì johnson ẹni tó ṣe àbẹ̀wò sí ilé ìtajà aṣọ obìnrin náà láti dán àwọn aṣọ rẹ̀ wò láti fi hàn fún àwọn ènìyàn wípé òun ní ojúlówó aṣọ ẹ̀dùn olúwaṣèyí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn pẹ̀lú fọ́nrán fídíò bí adéníyì johnson ti ṣe àbẹ̀wò sí ṣọ́ọ̀bù rẹ̀ tó sì ń sọ wípé ẹ̀ẹ́ẹ̀ ẹ̀wẹ̀ ẹni tó ṣàbẹ̀wò sí ṣọ́ọ̀bù wa èyí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára Ìjàdá máa sọ bí wọ́n ti nífẹ̀ẹ́ àwọn méjèèjì tó pàápàá jùlọ Adéníyì Johnson ẹ ká wo díẹ̀ nínú ẹ̀. fíìmù ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré Táíwò azan Ògògó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé owó orí tóun ó gbà lọ́wọ́ àwọn ọkọ ọmọ àwọn nígbà tí àkókò bá tó kò ní kéré rárá èyí jẹyọ látàrí bí àwọn ọmọ náà ti mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn láti ya fọ́nrán fídíò kan pẹ̀lú bàbá wọn tí wọ́n sì ń sọ wípé kí bàbá àwọn ṣọwọ́ kí àwọn fíjọ rẹ̀ ìyẹn túmọ̀ sí wípé kí àwọn ṣàfihàn bàbá náà nínú fọ́nrán fídíò àwọn léyìí tí bàbá wọn kọ ṣùgbọ́n nígbẹ̀yìn ògògó sọ wípé kí wọ́n má yòun lẹ́nu o àwọn ọkọ wọn nìkan lọ yọ lẹ́nu ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó bá wọn ṣe ó wá kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé owó ti ń gbà lọ́wọ́ àwọn ọkọ yín òun ló ń lọ lọ́ọ̀kan yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní eléyìí panilẹ́rìn nítòótọ́ ṣùgbọ́n òun náà la fi parí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn wẹ́wà wa fún ti àsìkò yìí gẹ́gẹ́ bí ó ti jẹ́ ìbéèrè tó gba orí ayélujára kan tí wọ́n sọ wípé kí ni ohun tó jẹ́ ohun apanilẹ́rìn tó máa ń ṣe nínú balùwẹ̀ kó tó wẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùlò ìtàkùn ayélujára gbogbo ni wọ́n ti ń sọ ọ̀rọ̀ ohun tí wọ́n máa ń ṣe èyí tó pani lẹ́rìn-ín ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sọ wípé òun yóò máa hùn ìyẹn túmọ̀ sí wípé òun yóò máa kun àwọn orin eléyìí tí òun kò mọ àwọn ọ̀rọ̀ rẹ̀ sínú tó ń sì lè kọ mẹ́wàá rẹ̀ kó n tó wẹ̀ rárá nígbà tí àwọn ẹlòmíràn sọ wípé àwọn yóò kọ́kọ́ tọ̀ sára kó tó di wípé àwọn wẹ̀ àwọn mìíràn sọ wípé àdúrà ni kùrà àwọn mìíràn sọ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ó ní ọ̀rẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ló wà lórí ìtàkùn ayélujára àjábá àkànbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ń béèrè lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ tẹlifíṣàn Orísun wípé kí ni ohun apanilẹ́rìn tí ẹ̀yin pẹ̀lú ń ṣe nínú balùwẹ̀ kẹ́ wẹ̀ kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí tí tóbi máa dìgbà míì táwọn máa fi re àti àánú pàdé mọ ìbáṣepọ̀ eléyìí tó dára èyí tí o ní tàbí tó ti ní tẹ́lẹ̀ má ṣe jẹ́ kó sọnù lọ́wọ́ rẹ nítorí wípé bí kò bá ṣe rere fún ọ lónìí ó ń bọ̀ wá lọ́nà àbáyọ fún ọ bó dọ̀la ṣó górẹ́ni kéjì Abíọ́nà lórúk orúkọ tèmi ó dàbọ̀.